هو دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsùdín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ pé kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn Ṣítù Ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé Séríkì Ògúnmákin àwọn àfáà àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ni samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ muhammad al-awwal habibahumullahu tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ bá wa ká lọ. wa kafa ثم الصلاة والسلامه على نبينا مصطفى وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الحساب إخوة الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Adúpẹ́ púpọ̀ fún ọlọ́run ọba. Alhamdulillahi, Azzati kọ̀sọ́ ìṣòro jẹ́lẹ̀ tí ọjà ìbòhò. Ọmọ tí adúpẹ́ fún yìí. Azzati kọ̀sọ́ ìṣòro. Ó náà ni ọba tó jẹ́ pé ohun tí fi jẹ́ ọlọ́run ọba lórí wa. Azzati kọ̀sọ́ ìṣòro ohun tó gbọ́ngbọ́n ni. jẹ́lẹ́tì àjáyé bòbó. à ìmọ̀lọ̀rọ̀ ọlọ́run ọba lórí ààrẹ ẹ̀dá rẹ̀. wà záàtù agùnà nílé akọwàlẹ̀ wà lè tẹ̀lé ní. eléyìí túmọ̀ wípé ọlọ́run ọba yìí ọba tó rọrọ. wà záàtù agùnà nílé akọwàlẹ̀ wà lè tẹ̀lé ní. ó ń jùwèé pé ọlọ́run ọba tó rọrọ ọba tó káyà ọba tó tóbi lórí ààrẹ ẹ̀dá. àmì ummatihi láyàtòrò fi lárúbí kọ́ ti bàtà ọ̀rọ̀. a ní tọ́lá ọba fi ń darí tí fi ń ṣèjọba lórí gbogbo ayé. ummatihi láyàtòrò fi lárúbí kọ́ ti bàtà ń gbọ́ kò gbogbo àgbáyé. رحمتي لا يجب في الأرض قاطبة Àdúgbòlẹ̀ yìí rí láyé tí kìí ṣe pọ́lọ̀ ọba ló níbẹ̀. Ọmọdé láyé tó bí ìfẹ́lá òdùkọ́ ti bàtà. Bẹ́ẹ̀ máa ń gbọ́n gbàtà òyìn bá ń sọ nínú ọ̀rọ̀ pé ti olúwa ní ilẹ̀. Ọmọdé láyé tó bí ìfẹ́lá òdùkọ́ ti bàtà. Ògbòlẹ̀ tẹ́ yìí ń jà sí tẹ́ ń tàmọ́ra الله قالوا النيو عمتي لا يتوه في الأرض قاطبة لا تنتظري شري شارة طلوري اللي الله قالوا عنه لينا لسن قاطبة عمتي لا يتوه في الأرض قاطبة أبادو نقول بوري لا يقطعك كاتب آياته في بيان النور والظلم أهل لا بس حرم آياته في بيان النور والظلم

nǹkan ní iná wà tí wọ́n ń pe ọlọ́run. Alẹ́ ìfẹ́yẹ alòhó. Ìbá láǹfààní àti gbọ́ bí wọ́n ṣe ń pe ìmọ̀. Alẹ́ ìfẹ́yẹ alòhó. Allahu Akbar. Alẹ́ ìfẹ́yẹ alòhó. Àmọ̀tẹ́kùn ń pe ọlọ́run náà ń béèrè nǹkan. Yá bí ẹ̀rá kọ adìyẹ bó náà ṣe ń pẹ ọlọ́run tó ń tàbí Bákanáà náà ni àwọn ewúrẹ́ náà ń fi ọlọ́run, àwọn náà ń pẹ ọlọ́run, wọ́n ń ṣàpọ̀mọ́ ọlọ́run. Yẹ̀dẹ̀ ọrún ẹ̀yẹ olúdò tó bá nara wọn láti nara wọn lóṣì yẹ̀dẹ̀ ìhùn bá ẹ̀hẹ̀rùn omi ayé tó ń gbà ní arun sókè ń gbà ní ìdílé ṣe yẹ̀dẹ̀ ìhùn bá ẹ̀hẹ̀rùn alóyìn bí kìí ṣe ọlọ́run ọba adán àwọ̀ ọkù aṣàjàrú ọwàyé yí oko ẹwọ bí wọ́n ṣe ṣe ń ń wọ̀ àwọn náà bẹ̀rẹ̀ sí mì láti máa yan ọ̀rọ̀ yìí. ẹ̀sìn ìhù jìnnà wà máa ń yẹ mú sí ìrànlẹ́ ẹ̀lẹ́kẹ̀ ìdàmú. ó pa àlejò àná àwọn náà ń yan ọlọ́run wọn jẹ́ ìṣọ́lọ́. ẹ̀sìn ìhù jìnnà wà máa ń yẹ mú sí ìrànlẹ́ ẹ̀lẹ́kẹ̀ ìdàmú. bẹ́ẹ̀ náà làwọn ẹ̀dẹ́ ènìyàn àwa náà mọ̀ pọ́lọ́run lọ́lọ́run nínú mímọ̀ rẹ̀ náà ní ta sí ìyí lónìí. àwọn ẹja ní ibùdó àwọn náà máa ń yan ọlọ́run ọba. wàtọ́ ìrọ̀rùn Ah, bákan láàrin ẹyẹ orí òfurufú ẹ máa wọ́n gbà mí táwọn ẹyẹ bá dúró lókè ẹyẹ apàyẹ mọ́ gbà mí wá dúró rìgìrì yẹ́dẹ̀ inú omi náà ń gbà mí tí wọ́n bá wù ú bẹ́ẹ̀ bá ṣe ń tẹ̀mí nínú omi èèyàn máa rọ̀nà tó ń gbà fi ju ọlọ́run. ìṣòro tẹ́ sí àlòrò máa fi yẹ̀dẹ̀ yìí innahu ahadun. A ti ń kúrò ní sáà tí yíyan ọlọ́run ló ní àgbọ̀dọ̀ máa yí àyíkán ni àyíyìntán ni yíyan ọlọ́run. Ahadun. Àyíyìntán òun náà ni yíyan ọlọ́run. Ó ní innahu ahadun. Ẹ jẹ́ ká sọ gbogbo ẹ̀ka àjọ ń ṣẹ̀mí láyé pé kan lọ́lọ́run ọba. Ó ní innahu samadi. Èèyàn méjì ò gbọ́dọ̀ máa jẹ́ gbogbo oríkì tá ń kalẹ̀ wàhálà ti ṣẹlẹ̀ láàrin wọn. Ó ní innahu ahadun. Ẹ jẹ́ àpàtẹ́kọ̀ọ́ ṣoṣo lọ́rọ̀ ń kádẹ̀ máa fẹ́ nígbà pọ̀ ẹnìkan náà lábà àjẹ́rò nípa ti gbogbo àwọ̀ tó wò sí àwọn gbogbo ayé kàkàkiri ààrẹ nìkan tó tó ní ọ̀pọ̀ ní ọ̀pọ̀ a fi ń sọ fún gbogbo ẹni tó ń sin tọ́lọ̀ ọba dá pé padà ń bẹ̀ máa sin ọba tó dáwọ̀ àti tó ń sìn kó pàntó ń sèyí tí kò máa jẹ́sìn fọ́lọ́wọ́n bá kan ṣoṣo tó láyé àtọ̀run atọ́rọ àlékún ọlọ́run fún Muhammad sallallahu alaihi wasallam àbẹ́lọ́wọ̀n àlékún yẹnu rẹ̀ kó bá ṣe fún àṣùhábà táyé náà ni tó yẹ ká máa ṣe tàbáṣí ń dúpẹ́ fọ́lọ́run tàn tọrọ àlékún ọlá fún ànàbì sallallahu alaihi wasallam àtúgbọ́dọ̀ máa ṣe àdúrà àkànṣe rẹ̀ fún gbogbo ilé tí wọ́n ti sin ọlọ́run tí wọ́n ti lọ àtàrin ní eré tí wọ́n ti rí kọjá ọlọ́mọ́ṣẹ̀bọ̀ wa kí wọ́n ní kíkẹ́ ẹ̀rọ àwọn náà ta ṣẹ́kù láyé ọlọ́run tó ti wá nílò lórí dáadáa ìwọ̀ta iman ẹ̀yàn wà yáà ní alápàlẹ́ jùlọ tàjọ ń ṣẹ̀sìn àlàáfíà yìí àtìrẹ́ náà tó jẹ́ ẹni àbẹ̀rẹ̀ òun bá kó jọ ìta tó fẹ́ bára ọsọ ní ní ọlọ́mọṣẹ́ ní balẹ̀jà burú fún wa ò wọ́n ta fẹ́ sàtẹ̀ iná tẹ̀ ń gbọ́ wa àwọn méjèèjì ọlọ́run jẹ́ àjọ kọ́ wà ní ìpapọ̀ níjọba kíámọ̀ nínú gbàlìjẹ́nà má jẹ́ kábàámọ̀ pé kí la sọ fún ọlọ́pẹ́ náà kábàámọ̀ pé mo dẹ̀gbọ́n tó nù bá dẹ̀mọ̀ kí n gbà kí àmìntàn ní tí ẹ̀sìn islam fi yàtọ̀ sí nǹkan míì ẹlẹ́ tí àwọn èèyàn tó bá tún ń pè ní ẹ̀sìn lórí ilẹ̀ ayé ẹ̀sìn kúnlẹ̀ láyé jantirẹrẹ ṣùgbọ́n wọ́n ní bó ṣe lè hùn kó pọ̀ tó ìkan náà ló sáà máa jẹ́ olórí ìkan ló máa jẹ́ gba ìtàwà wa ń ṣàlàyé ìyàwó ń sọ adẹ̀ ń sọ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ à ń sọ authoritatively à ń sọ pẹ̀lú confidence yìí àlẹ́sìn tó wá látọ̀dọ̀ ọlọ́run rèé ẹ̀sùn ìsìláàmù ni a ń sọ pé gbogbo ẹ tí wọ́n náà ń bẹnu àtẹ́lù ìsìláàmù láyé lónìí àbíkẹ̀ tí wọ́n bẹnu àtẹ́lù ìsìláàmù létí ìgbọ́ rẹ̀ tí wọ́n náà fi wá gbìn kórèrè ẹ̀sà láfíà sẹ́mi tí wọ́n náà fi wá gbìn kórèrè àwọn tí wọ́n ń ṣẹ̀sìn láfíà sẹ́mi tí ó rò rẹ̀ pa padà kúrò mi tó wà yẹn máa bọ̀ lójú ọ̀nà kó wá gbọ́n tá ń pè rẹ́sùn Islam. Fàmẹ́ yúrí bí láàrù ayá lẹ́bí ẹ̀rù rẹ̀ ṣe rán ṣàfàdẹ́rẹ̀ lórílẹ̀ Islam. Ẹ̀sùn náà ní pé ẹnikẹ́ni tọ́lọ̀n bá fẹ́ kó ṣoríire. Fàmẹ́ yúrí bí láàrù ayá lẹ́bí ẹ̀rù rẹ̀ ṣe rán ṣàfàdẹ́rẹ̀ lórílẹ̀ Islam. Ẹ̀sùn tọ́lọ̀n bá fẹ́ kó mọ̀nà kó ṣoríire kó là kó là Ọlọ́run á máa mọ̀ sí payẹ́ ẹ̀mí rẹ̀ sẹ́sùn Islam ẹgbọ́ ayàlùkùrán àlùkùránì ẹgbọ́rọ̀ ọlọ́run nínú ẹnikẹ́ni tó wọn ọlọ́run bàbá fẹ́ kó là tó ń bá fẹ́ kó ṣorí rẹ̀ yẹn ṣe sọ́dẹ̀rọ̀ ọdún lè ní ìsìnlá àwọn adé sí ẹ̀mí rẹ̀ pamọ́ àwọn aṣí ẹ̀mí rẹ̀ wọ́n aṣí payá wọ́n ajẹ́ kó fẹ́rẹ̀ ẹ̀sùn wọ́n yorídẹ̀ ayé yòdé lẹ́hó yẹ́jẹ́ àlè sọ́dẹ̀rọ̀ ọdún bẹ́kọ̀ ní àrọ̀jà ka ànàmà ẹ̀yà sọ́ ọ̀rẹ́dẹ́ sí ìsàmà ẹlẹ́ta ń kàyà alkùránì ọ̀rọ̀ ọlọ́run ni ọ̀ tó lẹ́lẹ̀ ní àtọ́kù èèyàn tún ti lọ hun ọ̀rọ̀ kan a ní tí ọlọ́run bá fẹ́ kí ó ṣoríire ọlọ́run á rẹ̀ pamọ́ fẹ́sùn islam fẹ́sùn islam nìkan lẹ́sìn ní à ó lè máa lọ ọ̀rọ̀ nínú òròrí rẹ̀ ìta ń kàyà

درجة كأنما يصعد في السماء Ọlá ìmọ̀ ẹni tó bá jẹ́ pípẹ́ àkọọ́lẹ̀ lórí ibó ló ń bẹ fún rèèyàn bẹ́ẹ̀ kó máa jẹ́ mi kó máa jẹ́ iná. Yẹmẹ́ yóò rí bí ayé dé ńláwó. Ẹni tó bá ti jẹ́ pàkọọ́lẹ̀ àánú ti ń bẹ fún ẹ̀dọ̀ ọlọ́run máa rí. Yẹmẹ́ yóò rí bọ́bá ṣe ń ṣàlàyé òdodo ọ̀rọ̀ fún náà máa bí. yé jẹ́ alifadira òyìnbó ṣe kọ́nà àwọn ìjà. bọ́bá ṣe fi oríṣiríṣi àwọn evidence sì hàn ẹ̀rí tó kò ní tẹ́lọ́rùn kò ní balára mu. yé jẹ́ alifadira òyìnbó ṣe kọ́nà àwọn ìjà. bọ́bá ṣe ń sọ yas'adu fis sàmáà. Àti gẹ́lẹ́ bí ẹni tí ẹ́ tó bẹ̀rẹ̀ sí lọ́bì pọ̀ òfẹ́ kan sọ́mọ̀ ọ̀rọ̀. Annama yas'adu fis sàmáà. Awúwo lẹ́yìn rẹ̀ á tóbi láyà rẹ̀. Ẹni á wo lórí rẹ̀ ẹgbẹ́ lọ sí ilé lórí ìdámá. Kí lọ ní kí wá ṣe? Kí wá ṣe ìsìlámù kẹ? Ah! Ìtòrí rẹ̀ rẹ̀ ẹ̀nàmá. Ìtòrí rẹ̀ rẹ̀ wà rí. Ẹ̀nàmá ya sọ ọ̀dọ́ fi ìsàmá ìkàdálìkẹ̀ ẹ̀jẹ̀ àlọ́lọ́ orí jẹ́sẹ̀ ọ̀làlàbí nàlá ìhùnmínú. Ọlọ́run tí ó ṣe wà rí o, tẹ́gbẹ̀ ìdọ̀tí èrí ìkórìíra, hatred, bó ṣe wà lẹ́mìí ẹni tí wọ́n ti pé kò gbọ́lọ̀wọ̀n bá ọ̀rọ̀ ìrọ̀pọ̀ ọ̀dẹ́ kàmù sẹ́kì ìmọ̀. ẹlẹ́yìn náà ni ojú ọ̀nà ti ọlọ́run ìtàbọ̀ ń tàn bábà tẹ́lẹ̀ ọ̀nà ni àwọn tó ní ṣe pẹ̀lú àwọn tí ìsìláàmù fi yàtọ̀ kétékété wà láyé ó jẹ́ dúdí ìnà sọ́ọ̀lì ṣolẹ́kúnlẹ̀lẹ̀ òmìnira àzìmáàní ìlàlẹ́ ìsìláàmù. a ń jẹ́ kánà pé tí ìsìláàmù fi jẹ́ àdáyọrí Ẹ̀bẹ̀ lórí ẹ̀sìn, aláṣẹ̀bẹ̀ ọba tó ní ayé àtọ̀lá yóò jẹ́dùn. Ẹ̀sìn tí ò ṣe fún ní gbárí pẹ̀lú rẹ̀. Nínú sọ́ọ̀lẹ̀ fún. Torípọ́ láwọn ọba àtọ̀dọ̀ rẹ̀ ló ti wá. Ẹ̀kọ́ lílo mami wálé azima ní ìlàlẹ̀ ìsìlá. Nínú àwọn àkàrí tá ń kalẹ̀ fún wa náà sórí, a lè rí ẹ̀sìn kan lórí ìgbà yìí. Nínú sọ́ọ̀lẹ̀ fún ló bá mu. Wọ́lá ìsìnmáà. Gbogbo àkókò ló ṣe rẹ́bí pẹ̀lú rẹ̀. Ìlànà ìsìláàmù. Ìsìláàmù lẹ máa rí torí bẹ́ẹ̀, ẹjá fún aláwọn instances kó ba lè yé. Nínú àwọn àkàwé oró rẹ̀, ẹrí pé wọn àsìkò tọ́nà bá fi àsìkò orú tà ń kí sí, kò ní ẹnikẹ́ni lára. Kò ní ẹnikẹ́ni lára. À kírun lásìkò gbà tí ó tù gbà tí wọ́n fẹ́ tòun sí, ọmọlúwà bí èèyàn ti gbọ́dọ̀ jí. Ìgbà tá máa kíta lẹ́sí, kò sẹ́nìkan tó sì gbọdọ̀ lóòrùn sùn lórí àkókò yẹn tí kì bá ń ṣe pé nǹkan ìṣe ni tí nǹkan ọba ṣe ni èyí tí gbọdọ̀ sùn lórí àkókò bẹ́ẹ̀. bákan náà ẹ wá wo àwọn ohun tá à ń ṣe nínú ìró tá à ń kí àwa tá à ń kírun ẹ̀rọ oríkèéríkèé ra bá a ṣe fi ń gbolẹ̀ fọlọ́run kò sí nǹkan kan rẹ̀ tó múnira dání ìdẹ̀kùn ni rẹ́gíléṣe. dínú sọ̀lẹ̀ fún. ìsìláàmù ṣe rẹ́gí pẹ̀lú. lèkún lílé ó má mi wọlé àzìmá ni. ẹ wo àwọn obìnrin wa ẹwà àwọn ọkùnrin ẹwò mọ́ra tọ́lọ̀wọ̀n bá ní ká mú ẹwò tó ní káwọn náà mú Islam mú oríṣiríṣi tó tọ́ tó ní kálukú mú ní kó wá lọ́wọ́ tó dẹ̀ ṣe rẹ́gí pẹ̀lú ní kálukú wa Islam mú àwọn ètò wá òun ní táǹpì ní ètò ẹ̀sùn Islam ló ń jẹ́ bẹ̀ àlàáfíà ẹ̀sùn Islam ló ń jẹ́ bẹ̀ ọ̀nàmà ẹ̀sùn Islam ló ń jẹ́ bẹ̀ ìpín nǹkan Islam ló ń jẹ́ bẹ̀

ẹ̀rí pé ẹ̀sùn islam nínú àwọn tí islam tó fi yàtọ̀ náà ni wípé kò sẹ́sì kan ilé ìta lè fi kẹ́lẹ̀ kí nǹkan rọrùn láti ṣe ọlọ́run bá mú fi kulli halin gbogbo kọ̀ndíṣàn tí yàn bá wà tó bá lálàáfíà láti kírun lórí ìdúró kí lórí ìjókòó ìkólẹ̀ ìjókòó kí ní dùbúlẹ̀ fi kulli halin gbogbo kọ̀ndíṣàn tó wà pátá Fíkúlè hàlẹ́. Ẹ̀rí pé lára ń kí ìsìláàmù tó fi yàtọ̀ rẹ̀ o. Fíkúlè hàlẹ́. Kò sí gbẹ́gbẹ́ gbọ̀n. Ojú ń pọ́n ẹni, ó wà nínú ìnira ní, ó wà nínú ìdẹ̀kùn ní. Rárá o, ìsìláàmù ò mú wa ní túláàsì ojú ń pọ́n ẹni, ìnira ń ṣí ẹni gbogbo àwọn tọ́lọ̀wọ̀n bá gbogbo tọ́lọ̀wọ̀n bá gbé kalẹ̀ sí wa fún wa nínú ẹ̀sìn wa. yẹ̀fẹ̀hálù ní àmàlù i fi kò lè hàlẹ́ ní ìlànà ìsìláàmù. kọ́dà tí èèyàn bá jẹ́ ni tí nǹkan ṣẹlẹ̀ sí làákàyè rẹ̀ ọlọ́wọ́n bá ní kó tún mẹ́sìn wa kò béèrè islam lọ́wọ́ rẹ̀. ìṣèkọ̀ ẹ̀kọ́ máa mú oríṣiríṣi aláǹgàn ní oríṣiríṣi ẹ̀kọ́ wọnú ilé ìjọsìn rárá islam sílẹ̀kùn ilé ìjọsìn lẹ̀ mo mẹ́ ìṣe ìzáyàtì nínú àwọn ẹ̀rí lórí ilé ìlànà pé yuridu Allahu bikumul yusra yuridu Allahu bikumul yusra wa la yuridu bikumul usra ọlọ́run bá jẹ́ ká mọ̀ pé òun fẹ́ ìdẹ̀kùn fọ́wà àlùmọ̀ yìí ni òun fẹ́ ìdẹ̀kùn ẹlòmí a máa ní àwọn obìnrin tó wá ń borí dúdú ń kọ́ sí dẹ̀kùn náà lélẹ́yìn ìdẹ̀kùn ní ìdẹ̀kùn ní ṣe mọ̀ pé wọ́n náà rò kó bí ó nira nígbà tó bá gbọ́ pọ́n ní káwọn obìnrin wá borí kan bojú ṣùgbọ́n gbà tí kòrò dé gbogbo àwọn èèyàn láyé tí wọ́n rò pé orú mú àwọn obìnrin wa àwọn náà wá rí pa àṣírò tí ẹ̀ kì í mú wọn oníkálukú àwọn èèyàn láyé náà wá bẹ̀rẹ̀ sí gbogbo ara wọn àwọn medical doctors àwọn nurses Allah akbar. Ìwọ náà tí wọ́n náà ti ṣe nọ́ọ̀sì tó ti ṣe dọ́kítọ̀ ó mọ́ yóò ṣe tí wọ́n náà fi bomú tó fi bojú. Mm. Ṣé wá ní ẹ lára ń gbà náà? ọlọ́run bá fẹ́ kí gbogbo ayé mọ̀ yìí pé ń tẹ̀rù pé ó ní àwọn obìnrin mùsùlùmí lára kò ní wọ́n lára o ẹ ṣé wò ná kí gbogbo ayé náà rí. Allahu akbar kabira yuridu Allahu bikumul yusra. Yuridu Allahu bikumul yusra wa la yuridu bikumul usra. Ilé jẹ́ ìdẹ̀kùn látọ̀dọ̀ ọlọ́run, ó ní dẹ̀kùn lòun fẹ́ fún wọn, fẹ́ nira fún wa. Má sọ pé wọ́n fara nira wọn. Ẹlùmí bá rọ wa Mùsùlùmí lóbìnrin kékeré kan tá a borí fún tá a bójú fún wa náà yìí láti kékeré lọ sí fara ní eléyìí ìsọkúsọ yìí sọ bẹ́ẹ̀ má kó jẹ́. Bákanáà nínú àwọn àpọ̀ ní ní mọ́ mẹ́ yìí záàtì àti àwọn àdáyọrí tí Ìsìláàmù ní yàtọ̀. Wala yujadu dinul lahi furatu fihi wala tafritu illa al-Islam. Ìsìláàmù ló wá tó wá rẹgúlétì báwo ní ká ṣiṣẹ́ láyé. A gbọ́dọ̀ jù, a gbọ́dọ̀ níbi ìjọsìn ṣíṣe ó ṣẹlẹ̀ ní tí a gbọ́dọ̀ ṣe inú rẹ̀. wàlẹ̀dínà ìzà àǹfàkú. àkàwé kan rẹ̀ níbi tìnáwó. wàlẹ̀dínà ìzà àǹfàkú. ọlọ́nà àwọn tí ó bá ti ń ná. ìzà àǹfàkú. ó wá ń ná nínú dúkìá wọn. lámìí òṣèré fún o. wọn kì í nànà ọkọ̀ Allahu Akbar ewu islam ṣe dùtú lára àwọn àǹfààní rẹ̀ náà nìyẹn eléyìí náà jẹ́ lára àwọn àǹfààní tó wà nínú islam tí islam tó fi jẹ́ pé ẹ̀sìn tó gbọdọ̀ máa dáòtú ẹ̀ pé kí ni wọ́n ń ṣe ń bẹ̀ gan-an ń tà ń ṣe ń bẹ̀ dùn ó pọ̀ gan-an o ó kẹnu gan o nínú àwọn tí islam tó fi yàtọ̀ ní pé wọ́n ní ní mọ́mọ́ yí nínú rẹ̀ náà ni wàlá yóò jẹ́dú dí inú ní àbíbọ̀ kìtàbà wọlé mọ́kọ̀ dáṣá ìlàlẹ̀ ìsìláàmù ẹ̀sùsáàmù lẹ̀sùn tọ́lọ́wọ́n bá fi wá lọ́kàn balẹ̀ pé àbí òfin wa tà ń lò ń bẹ̀ kìtàbà wọlé mọ́kọ̀ dáṣá ìlàlẹ̀ ìsìláàmù ìbí òfin tà ń lò nínú ìsìláàmù لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه ولا من خلفه الله أبانا وبعدين نكال القرآن ẹ̀ ní ráṣì ṣe ní rí mistake kankan nínú rẹ̀ fún ara ọlọ́run ló dìde sọ ilé fún wa pé ó mọ̀ fún ara lòun máa ṣọ́ alkùránì inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizin ọlọ́run bá ní dáadáa jẹ́ ọlọ́run ọba lásọ alkùránì kalẹ̀ àwa lásọ kalẹ̀ ìwé ọlọ́run ọba ni ẹ̀yìn tọ́lọ̀ kọ́kọ́ sọ ó jẹ́ kọ́kọ́ wá kọ́kọ́ balẹ̀ náà kama ma lòrò pàbẹ̀ nìkan ló sàlù kùránì kalẹ̀ ní fúnra rọ ọlọ́run bá dìdí ní inna nahnu nazzalna dhikra inna lahu lahafizun wọ́n náà ọlọ́run la sàlù kùránì kalẹ̀ bákan náà ṣíṣọ́ rẹ̀ àwa náà la máa máa ṣọ́ Allahu akbar Allahu akbar kabira ẹwà ọjà wo ìwé wo lẹ́yìn rí láyé eléyìí tí ò sí mistake nínú rẹ̀ yàtọ̀ sàlù kùránì ṣẹ́wọ̀n pé àwọn àgbọ́lọ̀gbà nílẹ̀ Yorùbá náà ní alára ní gbéraga. àfàlà ayẹtàdà bẹ̀rù nílùkọ̀ẹ́ tó bá dá lójú àbíkó gbéga afàlá yàtàdà bárú na lè kọ̀rán. ọlọ́run ní sáwọn èèyàn ronú sáàlù kọ̀rán ni. afàlá yàtàdà bárú na lè kọ̀rán. sáwọn èèyàn kí è sáàlù kọ̀rán ni rọrùn ọlọ́run. afàlá yàtàdà bárú na lè kọ̀rán. kí ni tọ́lọ̀ fẹ́ sọ fún wa tó fi ní sáwọn èèyàn ronú sáàlù كثيرا ọlọ́run ọba tó bá lè jẹ́ pé wá látọ̀dọ̀ lómi tí kìí ṣe ọlọ́run ni ọba ti rí àṣìṣe tó pọ̀ nínú alukur'an láwọ́ kí ànà mẹ́rin rí dígbà ìrìnlẹ̀ láà tó bá yẹ pé alukur'an kìí ṣọ́dọ̀ wọn ọlọ́run ló ti wá ni làwọn ẹjẹ́dọ̀ ọba ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣìṣe tó pọ̀ tí ìfín ti láàbà nǹkan sí ìrọ̀ wọn náà kó wá kó kàn tí ẹ̀ sọ́kalẹ̀ fún wa já fún ilé àsámẹ́tì mú àṣìṣe méjì péré wá nínú alukoran just only two mistake eléyìí nǹkan ó yá ẹ wá dìfẹ́ǹdì rẹ̀ wàá rí àwọn èrí àwọn àlàyé ọ̀rọ̀ Iná Kánípa ṣìṣẹ́ bá ń bẹ́ náà kùránì. Àwọn jàndó fi ìrìnkẹ̀tẹ̀ láàfáǹkẹ̀ fi rọ́. Àwọn èèyàn bá ti fi ní ìmú Mùsùlùmí ti pẹ́. Ẹ̀mọ̀ máa ń sábà fi ìsìlámù wa ṣàkọ́gan àbánípa ṣiṣẹ́ wà náà kùránì ní ọba ti kó fún wa sí pẹ́pẹ́ ìkẹ̀ kí ló ń gbé káàkiri ganan kí ló ń sọ ganan eléyìí nǹkan eléyìí nǹkan wọ́n lé wọn ọba torí pọ́dọ̀ ọlọ́run ló ti wá Inna nahnu nazzalna Inna nahnu nazzalna dhikra wa inna lahu Ọlọ́run tọwọ́ bàjẹ́ ní àwọn táǹgbà kan kóra wọn wá lọ sí àdàmọ̀dé alukoran kí wọ́n tó píǹtì ẹ̀ jáde àṣírí tú ẹwà táyé ànábì sallallahu alaihi wasallam làwọn èèyàn ti ń há alukoran sórí láti gbà náà títí dì sí ẹwà àwọn ọmọ wa kéékèèké ẹgbẹ́ ṣe gbọ́ alìkùránì jẹ sórí. Kúlẹ̀ yìí ní túbí ní bàbá ìrùkùnrà. Iná tí Ìsìláàmù fi jẹ́ sí wọ́n náà gbọ́dọ̀ sí. Láyá tí ìnà sí ní ìpìlẹ̀ yìí wà lẹ́ọ̀kẹ́ ẹ̀nà bá ń dọ̀ lè bá wọn bẹ̀ bẹ̀lú ọ̀rọ̀. Kí wọ́n náà ní àjọ tí gbìyànjú kó browse kí wọ́n náà ṣe research. Tọ́n ti lè jẹ́ kó náfààní àti dé mọ́ṣáláṣí, ó lè ṣe research fúnra rẹ̀ ní kọ̀rọ̀ yàrá níbi tí wọ́n náà wà kò láyín ní jí tí a máa ti lè ẹ́ẹ̀sì ọlọ́run ní táwọn àlejò ní bá kóra wọn jọ pọ̀ alẹ́ẹ̀ẹ́sì wà lè jí nù àti àwọn ènìyàn alẹ́ẹ̀ẹ́sì wà lè jí nù táwọn ènìyàn àtàlejò ní bá kóra wọn jọ pọ̀ aláàyà

kejì ilé ìfọ́sí. àìlẹ́kọ̀ àdọ̀rọ̀ olúwa. ọ̀rọ̀ ọlọ́run ọba ni. èyí tó fi ránṣẹ́ sí muhammadu. ẹni tó fi rántí wa táwa náà ti ń kala ilé ànúbà muhammadu. lóòfin tó fi ṣètò àlejòòbò wa. gbogbo àgbáyé pátá ń tọ́lọ̀ fi ṣòfin bá alukur'an ọ̀rọ̀ ọlọ́run ni o islam là ń púfin tó wà ní rẹ̀ yìí torí ó yà wá lẹ́nu púpọ̀ ń gbàtà bá ń gbé báwọn èèyàn kan sí ń gbìn kórìíra islam síra wọn lẹ́mìí tí wọ́n sọ fún àwọn èèyàn tí wọ́n lé àwọn èèyàn sá lọ́dọ̀ mùsùlùmí tí wọ́n lé àwọn èèyàn sá nínú islam kí ló dé kí dé ẹ̀sìn àlàáfíà lẹ́ ń kórìíra rẹ̀ fẹ́rẹ̀ ọlọ́run

láyá tí hì ní bá pẹ̀lú. ọlọ́run bá níbàjẹ́ òní wọná alukur'an. láyá tí hì ní bá pẹ̀lú. àbùkù kan ní tabá alukur'an. láyá tí hì ní bá pẹ̀lú mi ń bẹ́ ní àdé ìhìwà láàrin náà wọ́n fi. kò ní ṣẹlẹ̀ sí lójú ayé àná mi kò ní ṣẹlẹ̀ sí lẹ́yìn bàtà. mi ń bẹ́ ní àdé ìhìwà láàrin náà wọ́n fi ìtàn zìlẹ̀ nínú hakim ní hàní. ilé ìfọ́ máa rí bẹ́ẹ̀ torí pé ẹni tó sọ ni ọ̀dọ̀ ọlọ́run ló ti wá níbàjẹ́ òfin ní kan torí ìdí èyí àwọn ọ̀rọ̀ gbẹ̀yìn ẹ̀dẹ́yìn láyé tẹ̀ ń gbọ́ wa ẹjẹ́ mọ̀ pàtàkì Islam ẹjẹ́ mọ̀ tí Islam fi yàtọ̀ ẹjẹ́ mọ̀ tí Islam fi jẹ́ ẹ̀sìn eléyìí tí gbogbo wa gbọ́dọ̀ mọ̀ tí mo ń tọ́ lọ́wọ́n bá kójọ sínú rẹ̀ fún wa pé ká ṣe láyé pátíkà nípa pàfẹ́ tìjọsìn ká ní pátíkà péyàn fẹ́ tìjọsìn ó kún kẹ́kẹ́ sínú Islam a ṣe ń gbọ̀n bí tó pọ̀ gan rẹpẹtẹ o tàbá bẹ̀rẹ̀ sí mímu bàwọn náà ní sísẹ̀ ń tẹ̀lé wọ́n náà padà jókòó wa rò pé á ah, ọlọ́run mo máa dúpẹ́ fọlọ́run mo máa dúpẹ́ fún ẹ tí wọ́n pé sí i ni mò ń ṣe o ìwọ náà ti wọ náà tí ì mọ ẹ̀sìn ọlọ́run ọba lẹ́sìn ọlọ́run ọba yìí nígbà tí wọ́n náà bá bẹ̀rẹ̀ sí dáhùn ọ̀pọ̀lọpọ̀ ń tà bẹ̀rẹ̀ sí tú síta اللهم أرنا الحق حق وارزقنا اتباعه وأرنا الباطل باطل وارزقنا اجتنابه àbẹ́lẹ̀ ọkọ̀ fún dídí hàn wá ìgbẹ̀ntẹ́dẹ̀ ń tọ̀mọ́lẹ̀ òdodo káàkiri ayé ọlọ́njọ́ ti kú gbogbo èèyàn bẹ́ẹ̀ lọ́wọ́ gbogbo ẹni tí ń tọ̀mọ́lẹ̀ ẹ̀rọ tí ń tan àwọn èèyàn jẹ tí wọ́n ń pè nǹkan ní ìlẹ́sìn fáwọn èèyàn tí wọ́n ń da ojú ẹ̀sìn rúmọ́ àwọn èèyàn lọ́wọ́ láyé àmì ọlọ́run jọ máṣe bá wa dá àwọn náà padà síjọ́ ọ̀nà òdodo wọ́n bá wa jẹ́ gbogbo àwọn tí wọ́n ti gbẹ̀sì rí mọ́lójú bá wa jẹ́ àwọn gbàkúrò nínú òkùnkùn wọ́n bá fi wọ́n tún ní ìmọ́lẹ̀ aláhùnmá amínà fi ọ̀tọ́ nínà wọ́n lè ìmọ̀ràn kíyàrọ̀ náà wọ́n láti wọ́n lè ìmọ̀ràn ṣèrọ̀rọ̀ náà wọ́n fa mọ́kítàkọ̀ ọ̀gádọ̀wọ̀kà àná wọ́n láti sẹ́lẹ̀tọ̀ àlẹ́yìn àbẹ̀bẹ̀lódínà màlá yà kọ́fùkọ́ rẹ̀ ṣẹ́kọ́ rẹ̀ yà sàmìnà yà arṣàmà rọ̀ṣìmí وصلى الله وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا fún ìbéèrè àdé ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní 080 35 75 ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní dáwọ́tìlẹ̀ hákì lẹ́mẹ́ abẹ́òkúta.